ojúmọ́ tó mọ́ mi lónìí o ojúmọ́ ire ni ojúmọ́ tó mọ́ mi lónìí o ire ni mo dúpẹ́ mo sùn mo jí láyọ̀ o ojúmọ́ ire ni lórí Orísun láti máa gbọ́ ojúmọ́ ire ni ẹni jẹ́ tá kí ẹmí ń jó gangan láì ṣe yẹmí my lover ọmọ ń jó bí ìgbà tó yẹ pé àwọn àti ẹja lójó. ojú àwọn bòǹbó lólùfẹ́ wa lé orí Orísun la wà lówùúrọ̀ yìí tá a ti ń dá bí ẹdun gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ a kí i pé ẹ kú ojúmọ́ o báwo lọ́dọ̀ tí ń ṣe rí láàárọ̀ yìí báwo ni ilé ṣe rí báwo làwọn ọmọ èmi mọ̀ kan ti wà lọ́lùdé ah àkókò ìní ìrònú máa ń bá wọn òbí ẹlòmíì á lọ sí skul ọmọ ẹ á sọ pé a kí lórí èjò ìgbà wo lè máa resume gangan ẹlòmíì á ti sáré máa bẹ nígbà tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọlídé á ti máa bẹ̀rẹ̀ pé ìgbà wo náà máa resume ẹlòmíì ló máa kọ́ àwọn skul pé ẹ ní ṣe ọlídé coaching <laughs> ẹ wo àkógbó nǹkan làkókò wà fún àkókò ẹ̀kọ́ tiwọn ó ti kọjá àkókò tó máa wà nínú ọlọ́dún tó máa ṣeré ó ti wà báyìí ẹ̀yin ni kẹ́ wá ronú pé kí nìkan tí mo fẹ́ fi àkókò yìí ṣe fún wọn ṣé mo fẹ́ kọ́ lọ kọ́ṣẹ́ ni ẹlòmíà ti máa rò pé àkínlá ní fìgà sí sọ ọ àwọn ọmọ tèmi ti ń kọ́ télọ̀ hmm. ẹlòmíì wọ́n ṣé mo fẹ́ kọ́ lọ ọmọ ọmọ ṣe ń gbá bọ́ọ̀lù ni ẹ jẹ́ kó mú nǹkan kan gbòógì jáde nínú olùdé yìí. èyí ni mo fi ń ṣe pé ẹ káàbọ̀ sórí orí Orísun TV ní orí ètò Ojúmọ́ Ire Anna Adéníkẹ́ Babátúndé ní orúkọ tèmi sí gbogbo yín mọ̀ sí honey fingers mi ò dá wá ó yẹ kẹ́ ti máa gbọ́ fineness ẹ yẹ kẹ́ ti máa gbọ́ fineness. wà ti máa gbọ́ <laughs> wà á ti máa rí wà á ti máa sin ó ti yẹ. <laughs> ẹ kú ilé báyìí làákàrà ilé o ẹrè wá òun là á kérò ọ̀nà a kí yín o ẹ pé ẹ kú ilé níbi tẹ ẹ wà ń bẹ o àwọn ọmọ iléèwé ò kánjú lọ skul mọ́ báyìí sí i bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ lọ kóṣìn gan ẹ jẹ́ bí aago mẹ́sàn-án mẹ́wàá lù kẹ́ tó jáde ńlé ẹ òun náà la ṣe ní ká tètè ká ṣe láàárọ̀ kùtùkùtù báyìí ká wọlé sí yín lára ká fún yín jẹ fún yín jẹ fún yín jẹ tẹ bá ti ń láìkẹ ẹ náà máa ń jẹ ká àwọn inú tiwa náà dẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ṣe ń fọ̀rọ̀ ránṣẹ́ sí wa o ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ rẹ lórí Orísun TV Akínyẹmí Johnson lórúkọ tèmi o àti ìwà wọnú ètò gangan o a ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni eléyìí náà ń pè ní forest candle hmm. forest candle fáwọn tí o eh, bá gbóyìnbó forest candle lélẹ̀. àti múrégè wa adẹ tí fi ṣáájú ah má jẹ kí n tún. Ah. ẹjẹ́ àtúntò lọ́nà láàrin ìṣẹ́jú péréte àtúntò padà dé ojúmọ́ ire ń tẹ̀síwájú o. wọ́n ti ní obìnrin ni iyọ̀ ayé ẹ̀mí wàá mọ̀ bóyá ṣúgà wálé àwa ọkùnrin ni o àbẹ́ranú ọbẹ̀ èmi ò mọ̀ o ṣùgbọ́n èyíkéyìí tí ìbá jẹ́ hmm, lórí ètò lónìí a máa gbìyànjú láti wo àwọn nǹkan kéékèèké tó jẹ́ pé ó máa ń dàbí igi wọ́rọ́kọ́ tó máa ń da iná rú nínú àwọn ìrìn àjò ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin láàrin ìdílé náà àwọn nǹkan tá a fẹ́ yẹ̀ wò láàárọ̀ yìí kò jù báyìí lọ àwọn kókó yẹn kókó de kókó tá a fẹ́ yẹ̀ wò láàárọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ ń gbé e sí ẹ káàbọ̀ o Orísun TV lẹ́wà ojúmọ́ re òun sì lè tó bá a ṣe ń ṣeré láago mẹ́jọ àárọ̀ ẹ lójoojúmọ́ ìyẹn látọjọ́ ajé títí di ọjọ́ Jímọ̀ tẹ́ bá gbá tẹ́ bá wá ó yẹ gbàgbé abẹ́ sùn lọ abẹ́ ti tètè jáde ẹ lè padà wò tó bá di bí aago méjìlá òru àtúntún kìíní ṣe fún yín kẹ́ ẹ lè wo bó ṣe rí gangan láàárọ̀ hmm. ibi tí mo láà ti fẹ́ bẹ̀rẹ̀ nínú àwọn àwọn tí wọ́n ti gbéyàwó sílé àwọn tí wọ́n ti wà nílé ọkọ àpò o ẹ iṣẹ́ o iṣẹ́ ń ṣe o iṣẹ́ ń ṣe o iṣẹ́ ń ṣe o. àwọn wo mr babatunde iṣẹ́ ń ṣe o iṣẹ́ ń ṣe o iṣẹ́ ń ṣe o sẹ́yìn náà rí báyìí sẹ́yìn náà rí ṣé mo lè jókòó nínú ilé pẹ̀lú obìnrin kóbìnrin máa ṣe báyìí máa ṣe báyìí kí n má ti wò pé what's strong to you what, what's strong to you. ọ̀nà lórí ètò lónìí ẹ̀ wò lẹ́yìn tí wọ́n ti di ibi ọ̀rọ̀ relationship marriage akíyèmí máa ń fẹ́ tì sí mi ni ìrọ́jẹ̀ ni we are in this together togetherness of a together ah àjọ wàánu kínní yìí ni lẹ́yìn ẹ ti mọ̀ tó bá ti ń di irú ọjọ́ ènìyàn báyìí a ti ń gbọ́rọ̀ ah ìfẹ́ o látọ̀run wá a bá ti ń gbé débẹ̀ ẹ̀yin náà máa jókòó ni èmi náà máa ń sọ ní gbogbo ìgbà pé ṣe rí lórí Orísun TV àwọn ètò tó gbámúṣé ó ṣe hmm. pé ó ń gbámúṣé nìkan ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó dẹ̀ kọ́ni ní ìmọ̀ àti òye lẹ máa máa rí ní orí Orísun TV ṣé wàá rí ní orí ètò Ojúmọ́ Ire gangan gangan gangan ètò tó ṣe ń pé kò ṣeé fọwọ́ rọ́ sẹ́gbẹ́ ní Ojúmọ́ Ire ṣé wàá rí àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ ní orí ètò ó kàn máa ń dàbẹ̀ ni pé bóyá olúwẹ̀ fẹ́ máa gbéraga ní àdẹ̀mọ́ bó ṣe ń gbéraga báwo ni Akínyẹmí ṣáà máa ń gbéraga ní bó wá ṣe gbé wá ni ẹ̀mí máa ń gbé wá ni ṣé wàá rí nígbà olùdé a wà yìí ẹ máa nílò láti pe àwọn gangan ló yẹ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí jù. pàápàá àwọn teenagers wa nítorí pé ìṣọwọ́ tí àwọn ọmọ yẹn nísìnyí tí wọ́n fi ń wò pé i love him he said he loves me. Hmm. Oh, my boyfriend hmm. my girlfriend. ẹ máa ní ṣé wàá rí yorùbá máa ń sọ kí nìkan pé àti kékeré ló yẹ ká ti pẹ́ ka ìrókò torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ṣe rí láti <laughs> láti kékeré báyìí ló yẹ kéèyàn ti máa kọ́ àwọn ọmọ yẹn pé tó bá délé ọkọ báyìí náà ṣe ń ṣe o báyìí náà ṣe ń ṣe o nígbà kan tí à ń sọ̀rọ̀ nípa ọmọ ìyá àti ọmọ àgbẹ̀ wọ́n á ń béèrè pé kí n ṣàdúrà fún ọmọ mi àdúrà tó máa kọ́kọ́ bọ́ lẹ́nu mi ni pé ọmọ àkọ́bí mi pé ọkọ rere ni ọlọ́ba mi fún ẹ. wọ́n wò pé ọmọdún mélòó ni ọmọdún mẹ́rìnlá ló sáré pariwo pé hmm. ọkọ rere mo ní àkòyé yín ni àwọn nǹkan kan wà àní sọ pé àwọn òbí wa ṣì ṣùgbọ́n ó máa ń wùwà pé ká ní pé wọ́n ṣe ń gbà yẹn ó ṣeé ṣe ká tún ti ga jù báyìí lọ tí mo ti kọ́ lẹ́kọ̀ọ́ nísìnyí èmi náà máa ń fẹ́ mú lò pé àtúbà ti dìgbà ti tèmi o àwọn àṣìṣe yẹn èmi máa ṣe àtúnṣe ẹ̀ tábà ní ká wá mú lọ sọ̀rọ̀ à ń lọ́kọ à ń láya àwọn nǹkan kan wà tó yẹ kíyàn ti máa ṣe ládùúrà fún ọmọ láti kékeré o ti bí ọmọ obìnrin o ti bí nìyẹn o sì mọ̀ pé lọ́jọ́ kó máa fi ẹ́ lè àná sílé ọkọ. bẹ́ẹ̀ni. kí ni àwọn èròǹgbà ẹ sí ọmọ yẹn kí ni hmm. nǹkan ṣé àwọn nǹkan kan kùdìẹ̀ kùdìẹ̀ díẹ̀ díẹ̀ tí ìwọ rí nílé ọkọ ṣé ìwọ fẹ́ kọ́mọ yẹn rí. Hmm. ọ̀nà wo ló máa gbà láti pé kí àwọn nǹkan yẹn kó má ṣẹlẹ̀ sí ọmọ yẹn. Hmm. láti kékeré lèèyàn ti máa ń ṣe é lọ wàá máa ṣe àdúrà wàá máa ṣí wọn létí lẹ́yìn tó já sí pé ẹ pètè pé àwọn ọmọ yín pé ojúmọ́ ire ti dé ojúmọ́ re ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ lẹ́ni kò ń ṣe àgbàlagbà hmm. kò ń ṣe àwọn tó wà nílé ọkọ nìkan àwọn tó ń gbèrò tó ní èròǹgbà pé hmm. ní ọdún báyìí báyìí sí táìmù tá a wà yìí o ọdún mélòó kan o mo fẹ́ wọlé ọkọ àwọn tó ń gbèrò pé àtúbà ah, fún ma di bí ọdún márùn-ún sísìn ah business mi máa ti dúró owó máa ti dé mo fẹ́ níyàwó àwọn náà yẹ kán jókòó kán wo ètò yìí lénìí kò kí ń ṣe àwọn tó ti wà nílé ọkọ nìkan bẹ́ẹ̀ kẹ́tù àwọn ọkùnrin àti kékeré mm. àtàgbàlagbà mm. ohun mi káwọn gan jókòó kí wọ́n gbọ́ nǹkan tá a fẹ́ sọ kí wọ́n farabalẹ̀ kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni àtọkùnrin àtobìnrin ni. torí bá a ṣe ń sọ̀rọ̀ yẹn lọ hmm, ẹ̀mí mọ́ ń bá mi sọ àwọn kọ̀ọ̀kan. Ah! Ah, àwọn gbèdé o. wọ́n hmm. ah! bá mi sọ àwọn kankan hmm, pé kò ju bí èèyàn mẹ́ta eh. tá a rán mi sí tó ń gbọ́ mi báyìí èèyàn mẹ́ta pé la rán mi sí bóyá yín wá wà nù ẹ̀mí ò mọ <laughs> ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọgbà gẹ́gẹ́ bí adúláwọ̀ a máa ń sọ wípé ègún ìdílé ni a lè pè ìdílé ni bí wọ́n ṣe máa ń ṣe ń lé wọn nìyẹn ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mo wo ìgbésí ayé àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n súnmọ́ èmi tí mo wo nǹkan tó da ilé wọn rú mo rí i pé kì í ṣe èpè kì í ṣe ègún kódà kì í ṣe àfọwọ́fà ẹni tó ṣe ẹsẹ̀ gbé ẹni tó ṣe ẹsẹ̀ gbé fúnra ẹ̀ ṣùgbọ́n bó ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn òbí wa hmm. ká ní wípé wọ́n ti ṣe é báyìí ṣe é báyìí bóyá àbá má ṣe àwọn ẹsẹ̀ kan gbé hmm. ọkùnrin kan wà tí mo mọ̀ tó jẹ́ wípé hmm, nígbà tó máa láya ó kanjú ní aya ni ìgbà tó dẹ̀ kanjú ní aya ọ̀hún àwọn òbí ẹ̀ ò tiẹ̀ wọ́n wọ́n kọ́ ní ẹ̀kọ́ báwo ni kó ṣe ṣe ṣó yẹ kó ti láya Mm. kí ni nǹkan tó yẹ kó kọ́kọ́ ní kó tó láya mm. kí làwọn nǹkan tó yẹ kó kọ́kọ́ gbé wò mm. mi ò rò pé ọmọkùnrin mi ò lò pé ó lò ju ọdún kan nínú ìgbéyàwó yẹn ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí báyìí àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n bá ń gbọ́ wọ́n á mọ̀ pé òun ni mò ń sọ láàárín ọdún kan tó ṣe ìgbéyàwó ìyàwó pàdánù ẹ̀mí ẹ̀ ah! bẹ́ẹ̀ ni dìsín tí mò ń bá ẹ sọ̀rọ̀ ọkọ wà lẹ́wọ̀n Kéré Mọ́njẹ ẹ wá pé kí ló fàjà kí ló dé tẹ́nìkan fi gbẹ́mìí mì kílẹ̀ nìkan ṣe lẹ́wọ̀n hmm. orí ẹja titus ló fàjà o. Hmm. ẹja titus. orí ẹja titus. Ah. ó ṣe é ní kàyéfì. ṣe mí kàyéfì ṣe àwò. ọkùnrin tí mò ń sọ yìí kò jìnnà sí mi kò jìnnà sàkání mi báyìí ló wà nígbà tó máa ṣe ìgbéyàwó hmm. ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó kúndùn oúnjẹ gan ó kúndùn oúnjẹ báwọn ẹ̀ ṣe ń béèrè báyìí nìyá ẹ̀ máa ń fún hmm. bó bá ṣe fẹ́ náà ṣe ń gbé e fún gbòó tó wá gbéyàwó ara ẹ̀ sílé ó fẹ́ràn kó máa jẹ orí ẹja. Hmm. Hmm. ó fẹ́ràn kó máa jẹ orí ẹja àwa tá a máa ń jorí ẹja pọ̀ ah! àmọ́ àwọn nǹkan kéékèèké tó lè sìyàn dọ́gbà ẹ̀wọ̀n ah, kéèyàn má ó wá ó wá ó ní ó jáde lọ kó tó dé àlejò ti wá wálé àlejò tó wà wálé gan mọ̀lẹ́bí ni o hmm. ìyàwó bá ní kóun fún àlejò lóúnjẹ ó bá fi orí ẹja sínú hmm. oúnjẹ fàlejò àlejò ti jẹun tán àlejò ti lọ́ngbà tọkọ òde ìgbà ọkọ wá dé kán fọkọ lóúnjẹ wọn bá bu oúnjẹ fún ọkọ kò bá sórí ẹyẹ ẹja nínú ọbẹ̀ ló bá gbaná jẹ wọ́n rubbish ó ti máa fún mi lóúnjẹ tí ò sí kiri ká ariwo yìí ti pọ̀ ìyàwó ti ń bẹ ọkọ pé dákun wọ́n jáde wọ́n lọ ó dáa jẹ́ ń jáde lọ ra ẹja ibi ká jáde káwọn jáde ló ti fi ọwọ́ òsì ló ti fi wọ́n yàwó dànù ó di pẹ́lú. yé ah! orí ẹja titus ni o orí ẹja titus ah! ọwọ́ tá a wà yìí mi rò pé orí ẹja titus gan ju one thousand naira lọ́wọ́ odidi ẹja titus ó ju one thousand àbí two thousand. lẹ́yọ̀ kan lẹ́yọ̀ kan. Hmm, bí one thousand two nísìn. tó bá jẹ́ ńlá tó gbórin dáadáa á jẹ́ one thousand two àbí orí ẹja lásán. Ah, ẹ wọ ẹja dúkì lọ́hùn náà ń bá a bá padà dé àtúmọ̀ tẹ̀síwájú ojúmọ́ rẹ ò tí ì kú òun bẹ́ẹ̀ á ṣe ìbẹ̀rẹ̀ ni o. ọlọ́run ṣàánú wa má jẹ́ ká fi ọwọ́ ara wa ṣera wa <laughs> òun gangan òun ni abájáde lẹ́ǹkan yẹn torí èèyàn fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ní ìtàn tí Akínyẹmí sọ yẹn tàbá ní ká wò dáadáa orí ètò Ojúmọ́ Ire náà ni a ṣì wà fún àǹfààní ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ tẹ́ darapọ̀ mọ́ wa àti ìlọjìnà ẹ̀yin ẹ ṣáà wá bí fìdílé ẹ jókòó kẹ́ máa gbọ́ ètò yìí nítorí pé lẹ́nìí a fẹ́ mú bí eh, culture wa àṣà àti ìṣe wa bí ó ṣe wọ inú ìgbéyàwó eh, bí ogun wọn ṣe wọra àti àná wa àti èní ní ìgbà ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ń gbọ́ modern kìíní ẹlòmíà ní ẹ̀wù ayé àtijọ́ ni wọ́n ti ń sọ pé ìyàwó ilé kan èmi wa wá nísìnyí ọ̀tọ̀ ni àwa ti dé modern èjì ti wà kìíní kan gbogbo ẹ̀ náà la máa tú yẹbẹyẹbẹ ní àárọ̀ ti èní ó dáa náà ibi tí èmi máa ti mú ìtọ̀ tó sọ yẹn torí wàá rí i pé mò ń mirí ń bà mí pé orí ẹja lásán èmi ti gbọ́ sórí èèyàn tó yẹ pé toothpaste ni ó cause divorce toothpaste ọkọ máa ń tẹ toothpaste láti ìdí step by step ló máa tẹ àṣà tí wọ́n nìyẹn nílé wọn àṣà tí wọ́n nìyẹn ṣé wàá rí ìyàwó nílé tiwọn àṣà tí wọ́n ní pé ìwọ ṣáà ti fọnu ibi tó o ti wá tẹ toothpaste kò kàn mí kò kàn yé àṣà kan nìyẹn ṣé wàá rí nígbà tí èèyàn méjì tó ní àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ti wá padà tó ti wá fẹ́ra wọn kò sí ìgbà tí àṣà yẹn tí ò ní máa forí gbárí. wọ́n á forí dura wọn. <coughs> Mm. kò sígbà tí ò ní máa forí gbárí ibi tẹ́mi ti máa ń sábà fẹ́ sọ fún àwọn tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣègbéyàwó tí máa ń láǹfààní àti bá sọ̀rọ̀ tàbí kẹ̀ àwọn tí ó bá súnmọ́ mi lọ́dọ̀ọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa relationship tèmi ṣe máa ń sọ fún wọn ní gbogbo ìgbà pé ṣé rí kájọ máa sọ àsọyé communication <laughs> ó ṣe pàtàkì. ó ṣe kókó. pàápàá fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ inú ẹ̀ mo máa ń sọ ni pé ẹ sọ̀rọ̀ nípa gbogbo nǹkan àti ohun gbogbo ẹ sọ̀rọ̀ nípa gbogbo nǹkan àti ohun gbogbo àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn yá ah, kò ní ìdìnnà òun kò ní ìdìnnà òun mo ka ìtàn ẹ̀yìn ẹ̀ kò ní a máa sort ẹ̀ tó bá yá irọ́ ni nǹkan tẹ̀ bá ti lè sort níta kò ṣeé sort inú ilé O ti mọ̀ pé ní fámìlì yìí ìbọn ṣe ń ṣe rèé ṣó bẹ̀rẹ̀ lára mu wàá kọ́kọ́ jókòó wàá bi rẹ léèrè pé n tó ń ṣe nínú ilé ìṣó bá mi lára mu hmm. ibi tí ọ̀rọ̀ ah orí lágbára ṣé ní ọ̀rọ̀ tá a sọ lẹ́nu yìí ó gùn gan àlè parí ẹ̀ lẹ́nu kò ń ṣe pé kì í ṣọ̀rọ̀ ọjọ́ kan o àlè parí lẹ́nu torí ẹ̀sìn ó wọ inú ẹ̀ náà. àti ẹ̀sìn àti àṣà. ẹ ọjọ́ ah. wọnú ara wọn nígbà tí a bá ń sọ̀rọ̀ táwọn pásítọ̀ bá ní pé ẹ gbọ́dọ̀ délé ara yín kẹ́ tó fẹ́ra yín o ẹ gbọ́dọ̀ ti lé ara yín. èmi tiẹ̀ ṣì ní ìbéèrè kan lórí. <laughs> ẹ gbọ́dọ̀ ti lé ara yín báwo ni o ṣe fẹ́ mọ ìwà brother James brother Jacob nígbà tí o ò lọlé ẹ ò ṣe kankan ní ìgbà tí àwa wà kékeré mo rántí pé wọ́n máa ń sọ pé lọ ilé ẹ o ṣùgbọ́n mú èèyàn kan láti church dání wọ́n máa ń sọ lọ ilé mọ bó ṣe ń ṣe ń ní ẹ̀ ẹlòmíì á need freak ni ọkùnrin mi O mọ́ lólólóló ju obìnrin mi lọ tíwé èèyàn yẹn bá lọ fẹ́ obìnrin tí ò káràmásìkì ìmọ́tótó wàhálà máa máa ṣẹlẹ̀ kò sọ́gbọ́n eh, wàhálà máa máa ṣẹlẹ̀ eh, ó ní mo yẹn máa sọ pé jókòó kí ni tó fẹ́ràn hmm. kí ni tí ò lè gbà káàfàtà ò lè gbà láíláí sọ fún mi jẹ́ ń wò bóyá ó ṣeé ṣe fún mi eléyìí ló máa mú lọ sí ìtàn kan tí mo kà ọmọkùnrin àti ọmọbìnrin yẹn ọkùnrin wà lẹ́kọ̀ọ́ obìnrin wà ní Port Harcourt obìnrin yẹn wá fẹ́ ṣe ó ní nǹkan kan tó fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ kò wá sọ fún ọmọkùnrin yẹn pé òun bọ̀ ó ti rò pé tóun bá fẹ́ wá ṣe nǹkan yẹn òun máa dé ní wákàtí díẹ̀ ṣáájú ibi tóun lọ tóun ṣe surprise visit fún brother <laughs> wọ́n sì ti mú ọjọ́ ìgbéyàwó sọ́nà o ní ó bá di alẹ́ ó fòru wọ̀lú bó dẹ̀ ṣe dé ah, bọ́dà wa àbọ́dà ah, pé àwọn èèyàn bíi akínyẹmí ni hmm. ó bá bọ́dà lé kò bọ́ kún bírin lọ́dọ̀ ẹ̀ kò bá nǹkan kan kódà ó sùn wọ́n jọ ṣe gbogbo ẹ̀ nínú wa di àárọ̀ ọjọ́ kejì tó fẹ́ máa lọ síbi tó ń lọ agolo mílìkì kan ní bẹ́ẹ̀nu lé àwọn àwò pé àkóso ah, oúnjẹ nílé ó yá já sáré ṣe tíì àti búrẹ́dì bọ̀dá bọ́ síta ó sáré lọ ra nǹkan kan wá àdúgbò wọn sì jẹ́ àdúgbò bíi tẹ̀ ẹ̀ tí lè tètè ra nǹkan bò ó dà kó lọ ṣe nǹkan nu mọ́tò ló pè é torí wọn ò lè rí nǹkan rà ládùúgbò wọn kó tó dé mílìkì ẹyọ kan tó kù obìnrin yẹn ti pò ní tì ó ti pò ní títì títì ẹ̀wọ̀n nìkan dáyà nígbà tí ọkọ sì dé ọkọ ní ah, tíì tí wọn lè wá ní àpékó lọ pé nínú kitchen mílìkì kan agolo mílìkì kan ló kù òun sì ti pò fún ara òun kí ọkọ lọ wá ohun tó máa jẹ yẹn wá wò pé ah, agolo mílìkì ẹyọ kan ló kù ó yẹ kó ṣe kó gba àwa méjèèjì lóbìnrin bá fárígá pé à ṣé wo ò mọ̀ pé ó yẹ kò yẹ kó jẹ́ ẹyọ kan ló máa ní nílé ni ẹ má jẹ́ àgbàgbé o pé unwanted guest là ń tí o ẹ̀ ń tó dédé já wá. a dà fún ọ tàwa ní ká wò ó dáadáa kí n tó bá ní kí n dájọ́ unwanted guest ni nítorí pé ọmọkùnrin yẹn ò lérò pé òun máa lálejò ilẹ̀ sì ti ṣú kí ọmọbìnrin tó dé <laughs> wọ́n ṣàjọ fà lára wọn pé tó bá ṣe ìwádìí ẹyọ kan ló kù ó yẹ kájọ pin ni kò yẹ yẹn bá ní ẹyọ kan lòún máa ń mu òun ò kí òun ò kí pín mílíkì ọkàn yẹn kí èṣù má bàa ṣẹlẹ̀ ọmọkùnrin yẹn fi sílẹ̀ ó jẹ́ kó mú ó dẹ̀ gbé ó lọ drop ẹni tó ń lọ kódà wọ́n yìí wọ́n kíìsì wọ́n ṣe gbogbo ẹ̀ olólùfẹ́ mi ó lọ lẹ́yìn ọjọ́ méjì ọmọkùnrin yẹn dẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí obìnrin yẹn pé tọ̀ ó ti di láíláí kan gbá láàrin èmi àti ìwọ. sórí ìtàn tó sọ yìí mm kò ń ṣe rọ o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé jẹ́ ń fi ara tèmi kí n fi ṣe àkàjúwe ní kò pẹ́ kò pẹ́ ẹ̀ ọ̀rẹ́bìnrin kan wá kí mi nílé kódà kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà ló ti wá ó dìídì wá láti orílẹ̀-èdè tiẹ̀ tó wá kí mi lé ni tó wá rè mí bọ́tú wọ́tà lèmi àwọn kónú fíríjì ń tèmi torí tí n bá ń jáde hmm èmi ò wá mọ̀ wípé a ti mu omi tó wà nù ilé ku ẹyọ kan òmò sọ pé ọ̀rọ̀ yẹn kò í ṣe rọ true life story lélẹ̀ tí mo sọ yẹn. mo ti mu omi tó wà nù àtijọ́ mú ku ẹyọ kan èmi ò mọ̀ ṣebí tóbìnrin bá wà nù ilé obìnrin lá wọ kíṣìn ẹ kí ló wà ń bẹ mm-hmm. ẹ kíní hmm. èmi ò mọ̀ wípé omi ti tán nígbà tó dẹ̀ dáná tán tó máa jẹun àkọ́kọ́ ọbẹ̀ náà kò tiẹ̀ tó wá mú oúnjẹ sí kọ́ ló ń gbà mí báwo lèyàn ṣe wá láti odidi Togo tí ò ní mú oúnjẹ ṣe. Ah, ọ̀rẹ́ Togo sì mú oúnjẹ ṣe o. ó ti Togo wá fúnra ẹ̀ kì í ṣọmọdé o kò ń dẹ̀ àkókèrè nínú ayé ah. àwọn àgbà bí gẹ̀ẹ́lì Togo ni <laughs> ó wá dé kò mú oúnjẹ ṣe báwo ni mo ṣe máa èmi fúnra mi mo mọ èmi ìka tí mo mú oúnjẹ ṣe fúnra mi mo á fẹ́ ṣèkà fún mo máa ń ṣe fáwọn èèyàn ni màá mọ̀ mọ́ ra fústọ̀fù lẹ̀ fún ẹ bóyá dáná mo ti lọ ta wá ata dẹ̀ wọ́n ẹ mọ iye tí wọ́n ń ta ta ah, báyìí. mo kí ọ. mo bá ra ata díẹ̀ mo ra ẹja mo wá ra oríṣi ẹja mẹ́ta hmm. mo mọ̀ọ́mọ̀ ẹja yíyan ẹja tútù mo ra ilé òkú èkó mo ra mẹ́tẹ̀ẹ̀ta mo kó pọ̀ bá kó wálé hmm. nígbà àǹtí ó ṣe oúnjẹ àti àti ìkíní àti kejì àti kẹta nínú ọbẹ̀ èyí ẹja yíyan tá a rà wálé ṣe là ń ti yá sínú ọbẹ̀ láì ṣẹ̀fọ́ àwọn òbí ó dájá tún bá a rọ́jú ká bá a jẹ́ mo bá jáde lọ tàbí lọ bá àwọn ọ̀rẹ́ ṣeré nígbà tí máa padà wọlé pé mo fẹ́ wá jẹun kí n sùn níbi aago mẹ́wàá alẹ́ èmi ní tiẹ̀ ń tòótọ́ àǹtí ti mu omi èmi ò ní ó mọ̀ mu àmọ́ tó o bá mu omi ẹyọ kan tó kù bàbá ọ̀sán o omi tó wà nílé o mo ti mú tán o alẹ́ ni o ẹyọ kan tó kù o tó o bá bá wọlé òun fúnra ẹ̀ ló tún gbóúnjẹ síwájú mi bá jókòó kí n máa jẹun o omi dà bí kò sómi máa ń lè. kí ni àti ìbá tẹ̀ lọ chóòkì kan. ṣé bí wọ́n ṣe ń ṣe ìlú wọn nù. ṣé àṣà tiwọn ni wípé kéèyàn jókòó ti odidi àbọ̀ páúndò torí ọlọ́run kó máa lọ́ mi pẹ̀lú èròǹgbà wípé tí n bá jẹ oúnjẹ ìtàn o hmm. mi ò ní mú mi sí i màá wà lọ sùn bẹ́ẹ̀ ẹskísà mi ò tiẹ̀ ṣe wàhálà èmi ìkà fún ẹ eh, sorry ẹ ṣe kà fún <laughs> mo bọ́ sínú kíṣìn mo gbé omi lẹ́nu ẹ̀rọ mo gbé e sórí iná kó ṣe díẹ̀ mo gbé e sínú fíríjì ó máa tutù mo jẹun mo mú mú mo ṣáà mo fi í lẹ̀ fún bí ijọ́ méjì mẹ́ta tó kù tó máa lò tó máa fi lọ wọn kó tó lọ níṣojú ẹ̀mí ẹ̀ àkọ́kọ́ náà mo kọ́kọ́ ṣan blocking lórí WhatsApp kó mọ̀ mm-hmm. ṣèbọ́dọ̀ mi ló wà mo tún ṣan blocking lórí fóònù kò lè rí mi pé ah. báwo ló ṣe fẹ́ mọ̀ kò lè mọ̀ náà ṣe bá jọ wà ní mo tẹ̀lé dé páàkì ẹ̀ pé oh i'm gonna miss you oh my miss ah, you oh my oh my miss you. <laughs> ìgbà tó délé mo tún unblock ẹ̀ lóṣù ti délé mo ti délé very good i been calling you kò lọ ni àyà ah, kò ní lè lọ mo bí sí ni ẹ wo èmi ń padà bọ̀ mo ń padà bọ̀. ẹ wo ọwọ́ tí a fi jáde lọ lẹ́ẹ̀kan yẹn mo mọ pọ́pọ̀lọpọ̀ yín ẹ ti máa rò pé akínyẹmí ti street ju o ah! bọ̀ ṣé kí n má pààrọ̀ kí n má pààrọ̀ oníkálukú ló ní eh, eh, rules kí n kú pé ní ọ̀rọ̀ tó máa yé gbogbo yín àtọmọdé àtàgbàlagbà rules and regulations ìwọ tí wọ́n ń sọ fún nínú ilé pé má ṣe báyìí má ṣe báyìí tí tó sórí kọ́ má jẹ́ kó jẹ́ gbà tí o bá dọ́dọ̀ olólùfẹ́ ló máa tó kó ẹ̀kọ́ ní gbígbóná ló ẹbọ obìnrin yẹn tá bá ní ká wò ó orí ètò Ojúmọ́ Ire náà ni gbogbo wa ṣì wà o àtẹ̀yìntẹ̀ ń wò mí àtẹ̀yìn tá à ń wò wá àtàwọn tá a wà ń bí orí ètò Ojúmọ́ Ire ni because ibẹ̀lẹ̀ tí wọ́n máa gbọ́ àwọn hot topics. àti ìparí. ànílẹ̀ ah! ní àlè parí ọ̀rẹ́ lọ́rọ̀ wo la fẹ́ parí àlè parí lè ní. à ń sọ à ń sọ kódà kó jẹ́ kí àwọn ọmọ kéékèèké kan tún máa kọ́ ẹ̀kọ́ pé nígbà tí bá fi máa dàgbà hmm. inú kan báyìí kò gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi ẹbí mi sọ̀rọ̀ ẹni tó ń tẹ toothpaste láti ìsàlẹ̀ àti tó ń tẹ láàrin ó máa fa ìjà tó jẹ́ pé wọ́n túká wọ́n padà lọ sí Kọ́ọ̀tù lọ túká lórí toothpaste lásán yìí tó sọ lẹ́ẹ̀kan yẹn tá bá wò ọmọbìnrin yẹn lè má mọ̀ pé n tó ń ṣe ò dáa hmm. torí aláwọn kan tó yẹ pé wọ́n ní ẹ̀mí àìbìkítà hmm. ṣùgbọ́n ẹ̀mí àìbìkítà yẹn ó lè kó bá wọn ẹ̀yin ọmọ tí mọ́mí yìí máa sọ fún yín pé ṣe báyìí hmm, àwùjọ pé obìnrin ní ẹ̀mí àìbìkítà lára ẹ má jẹ́ ẹ má jẹ́ pọ́n ká má pọ́n jẹ̀bẹ̀ lákìsà mm. ohun tí ò da ò da o àtọkùnrin mm. àtobìnrin ṣẹ́rí kí èèyàn má bìkítà kì í ṣe nǹkan tó dáa àkọ́kọ́ ná obìnrin tí mò ń sọ yìí kì í ṣe pà ń fẹ́ra o mm, àfẹ́ra ọ̀rẹ́ lásán lájọ jẹ́ o ọ̀rẹ́ lásán international ni o pé kéèyàn wá bá mi ṣeré nílé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ kò wá ní pé kó wá máa ti gibọ̀ mí lójú kémi náà wá káwọ́ sáko <laughs> àbí báwo kí n lè káwọ́ gbéra hmm. kò ṣeé ṣe bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ o àwọn ọkùnrin náà ó yẹ káwa náà máa ṣe dẹ́ẹ̀dẹ́ẹ́ mẹ́ràwọ́ nítorí wípé ó ti mọ̀ wípé ẹni yìí ọ̀tọ̀ nílé tí wọ́n ti bí ọ̀tọ̀ níbi tó ti jáde kì í ṣe ẹ̀kọ́ kan náà lẹ́jọ́ gbàǹgbà tẹ́jọ́ ń dàgbà kì í ṣe ibì kan náà ni wọ́n ti jọ ni wọ́n ti jọ tọ́ ọ yín ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nà tó ń gbọ́n sí ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n gbọ́n sí ọ̀tọ̀ a nílò láti fúnra wa ní àwọn àkókò kan tá a jọ máa hmm. jọ mọ nǹkan tó jọ hmm. so wá pọ̀ nǹkan tó lè tú wa ká a gbọ́dọ̀ jọ mọ̀ láàrin ara wa a jẹ́ wá béèrè ìbéèrè kan lọ́wọ́ anna torí ìbéèrè gbogbo ibi tí n bá ti rá àǹfààní ni mo ti máa ń béèrè pàápàá lọ́wọ́ àwọn obìnrin àti àwọn tó bá jẹ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀sìn dáadáa èmi gbàgbọ́ ní tèmi wípé kò yẹ kí èèyàn méjì kí wọ́n padà fẹ́ra wọn sílé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó láì sí pé wọ́n kọ́jọ gbé pọ̀ díẹ̀. Hmm. Hmm. ọ̀rọ̀ yìí sọgbọ́n kọ́ o sòwèrè kọ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀rọ onú sí i hmm. ọ̀rọ̀ yìí sọgbọ́n kọ́ o sòwèrè kọ́ ṣé ẹ rí ibi tí ẹ dé yìí ṣé mo pa à ń sọ lẹ́ẹ̀kan pé a fẹ́ mu já ọ̀nà ti ẹ̀sìn ká tún wá mu já apá ti àṣà mhm. nígbà tí àwọn òbí tá a ṣì kéré tí àwọn òbí wa náà ṣì kéré wọ́n máa ń sọ dáadáa nínú ìtàn àdẹ̀ máa ń wò nínú fíìmù dáadáa pé tí ó bá tẹ́ ọkọ àti ìyàwó bá fẹ́ fẹ́ra wọn alẹ́ ọjọ́ ìgbéyàwó níyàwó máa tó ń lọ sọ́dọ̀ ọkọ kò sí pé kò sí pé ẹjẹ máa kọ́kọ́ jọ gbé díẹ̀ àbí kinní kan àṣà wa nìyẹn mm. abáṣíwájú ká wo ti ẹ̀sìn ẹ̀sìn náà ò fààyè gbà pé kí obìnrin kọ́kọ́ lọ sílé ọkọ kó lọ hmm, kó fẹ́ àyè gbà àmọ́ ìrírí hmm. ìrírí sí bàbá gbogbo wọn ìrírí ìrírí òun ló ti kọ́ wa pé hmm, ohun tó o fẹ́ jẹ ohun tó o fẹ́ jẹ kọ́kọ́ fi irun mú kò ń ṣe nípa ti ẹ̀kọ́ ẹ má lọ síbi yẹn ibẹ̀ ẹ̀kọ́ akínyẹmí ti na etí ibi tí mo sọ nǹkan tí mo sọ kọ́ ẹ má ṣì mí gbọ́ lórí ètò ẹ má ṣì mí gbọ́ lórí ètò yín tèmi ń sọ ni pé pé ilé tó fẹ́ dúró sí torí mi ti rí àwọn ọkọ àti àwọn tó ṣe pé wọ́n jọ pinlẹ̀ ilé wọn láti bẹ̀rẹ̀ mm-hmm. wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n jọ dá owó pọ̀ mm-hmm. gbalẹ̀ ni mm-hmm. gbogbo tó wà nílé pátá wọ́n jọ rà ni ṣé irú obìnrin yẹn tó ní owó nínú ilé yẹn ṣé kò ní fi máa lọ sílé yẹn ẹskíìsà. Amalo. máa lọ. ẹskíìsà. àbá àjọ dáwó kọ́lé. Hmm. tí ìwà ò bá ti gbá tèmi mọ́ hmm. ẹ má bínú sá. Hmm. èèyàn lè padà bọ̀ tó bá pé àwọn tó ti ní pé òkè àjọ fẹ́ fẹ́ra last last last last èmi ò ṣe kò gbà láwọn yẹn ìyẹn lèmi ń sọ pé wọ́n lè lọ sí ó lè lọ sílé pé ah ok báyìí láyé fẹ́ kí ilé wa ṣe rí irú ilé báyìí settings báyìí ni mo fẹ́ sínú ilé eh, kitchen mi mo fẹ́ kó rí báyìí kó ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni èmi fi lè sọ pé obìnrin yẹn yẹ láti máa lọ sí ilé yẹn àmọ́ kí wọ́n tó lè dé lẹ́vù yẹn náà wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kan ṣe. gbogbo nǹkan tá à ń sọ yìí náà ọkùnrin àti obìnrin tí àwọn ọ̀rọ̀ yìí kàn wọ́n á ti jọ mọ̀ wípé ibi tá a jọ bára wa dé yìí á ti dé gẹ́gẹ́ tó hmm. kó tó dìgbà tó máa sọ yes I do yes i do. ẹ ti ṣáà ti mọ̀ wípé ibi tá a bára wa dé yìí ibi tá a ń lọ rèé. àmọ́ dúró ránjẹ́ ń bí ọ́ nìkan kí nìkan wá ti fẹ́ máa ṣe mí bákan bákan nínú tá à ń sọ yìí. èèyàn mélòó gan lèèyàn wá fẹ́ tẹ́sítì nígbà tó bá lọ pé dandan kí kò kọ́ ọkọ̀ wo ìwà ilé yìí kó wá sílé mi kó bá mi gbé wò kí n wò wá ẹ̀ tí wẹ́ẹ̀ ò bá bẹ́ẹ̀ lára mu ẹ̀mí àtúwá tí wẹ́ẹ̀ ò bá bẹ́ẹ̀ lára mu ìmí àtúwá ah, ah, mélòó lèèyàn wá fẹ́ wò pé kí wàá bọ́ ẹ̀ lára mu. lọ́dọ̀ tèmi o kò ń ṣe testing testing olùbá yẹn. irọ́ kò ń ṣe testing ìwà lèmi sọ ní testing ìwà. ṣé ìwà tá à ń sọ yìí gangan náà ẹ gbọ́ yìí wò nígbà obìnrin bá wá gbé tó wá sọ́dọ̀ ọkùnrin pé bébì mi fẹ́ wá lo weekend hmm. weekend ni bébì wá lò eléyìí tí n bá sọ ẹni tó lọ́rọ̀ gan straight báyìí àmọ́ kò gan ni mò ń bá sọ̀rọ̀ torí nígbà bá ń fi àbàrà jíyàn lábẹ́ dúbẹ̀ pé ṣèwọ́n ọmọ skul ló pera ẹ̀ wàá lórí di wíkẹ́ndì àbí kò lórí di ọ̀sẹ̀ kan mi ì rí ẹ kó gbèwé rí hmm. o ó gbèwé kárí ó dẹ̀ ní stúdẹ̀ǹtì ni ẹ skul wo lẹ̀ ń lọ sá hmm. eléyìí èyí sọ̀rọ̀ ìwà àbí òṣèwà hmm. a nídìí àti kọ́ra wa ìyàwó tí mo fẹ́ gbé sílé mo dẹ̀ rí pé ó ẹsẹ̀ tó gbé síbi ò dáa o ẹsẹ̀ tó gbé bẹ̀yẹn ò dáa o èwo ni kọ́kọ́ máa ṣáájú ìyàwó jí ó jẹ́ pé ọkọ ni ó mọ̀ gbálẹ̀ a tún máa tẹ́ bẹ́ẹ̀dì mọ́ lára lórí bẹ́ẹ̀dì a tún máa ṣe ìdí bọ́ọ̀dì fún un pé ó yá ibẹ̀ náà ò tí ì sírèètì. ó dáa ọlọ́run ṣàánú obìnrin tó yàn bá ti wá fà nǹkan bẹ́ẹ̀ yẹn hàn Mm. tí ò bá tètè wá pera ẹ̀ padà sákìyèsí kó tún kìíní yẹn fi ẹ ẹ sà èmi lè test bíi twenty mm. mo lè test. obìnrin ò ní nǹkan ṣe because ṣé ìtàn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo ní pé ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n ti kàn ń gbé ní Èkó tí kàn ń gbé Port Harcourt ọmọkùnrin yẹn wá ó wá sẹ́ndì mẹ́sẹ̀gì tí obìnrin yẹn pé àti break up kódà gbàgbé ìgbéyàwó tí a fẹ́ ṣe o wọ́n ti mọ́jọ́ síwájú o gbàgbé àwọn èèyàn wá ń béèrè pé àwọn èèyàn wá ń sọ pé ṣé n tó ṣe yẹn ṣó dáa lọ́kàn tèmi lọ́hùn ẹ́ better late than never ni o. Ọlọ́run. ó bẹ́tà bó ṣe bó ṣe di gẹ́gẹ́rẹ́ tó ìgbéyàwó tí wọ́n kọ̀ ti ẹ̀dànù yẹn ju pé kí wọ́n wọnú ìgbéyàwó kí wàhálà wa bẹ̀rẹ̀ àwọn òbí wa náà ní tiwọn tán máa ṣe àwa tá a bímọ tọmọ wa ti ń súnmọ́ ọ ti ń bọmọ yín sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹskíìsà mm. ẹ má ti yọ àdá ọmọ tí ní kẹ ẹ pèsè yàrá pé pa pa pa ṣó yẹ pé gbọ́ báyìí báyìí báyìí mm. báyìí mm. torí iṣẹ́ láwọn òbí mi ìṣọwọ́ tá wọ́n fi ń ti mm. ọmọ gan àti pa tí gọ́tà aláwọn òbí tó jẹ́ pé tó bá ti bí ẹ tí ò bá ti tó bá ti ń ṣe anyhow anyhow má bọ̀ má bọ̀ gbọ́mọ ẹ kó má bọ̀ ìkíní ìkejì ìkẹta wọn lọmọ yín ti ní baby father bíi mẹ́ta wọn ti bí mẹ́rin ẹ̀dẹ̀ sì ń gbàdúrà fún pé kọ́lọ́n fún lọ́kọ tiẹ̀ àwọn ọkọ àwọn wo ló bímọ fún ẹ ẹ sọ pé. akínyẹmí mà ti fọ́ tébù báyìí o. <laughs> ọkọ àwọn wo ló ń bímọ fún o hmm. àbí mọ̀dá tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ṣùkì eléyìí pọ̀ ó ti bí ẹni ẹ̀ tí rẹ́dì ìyẹn náà pọ̀ ẹ̀ tí rẹ́dì ẹni kò dáa eléyìí ò mọ kinní kan ṣe ìyẹn ò mọ kinní kan hmm. ṣe ẹ̀ dẹ̀ ń wẹ́ ọmọ jọ sígboro ẹ̀sà ta ló máa fẹ́ àwọn yẹn hmm. ẹ̀sà ẹ jẹ́ ń wá wọ́ọ̀nù yín bẹ́ẹ̀ bá ṣe ń fún wọn lóyún ẹ mọ̀ fẹ́ wọn lé o bẹ́ẹ̀ bá ti fẹ́ wọn lé o ta ló fà ṣe step father. <coughs> ibi tó ti du akínyẹmí gangan nìyẹn. tá a bá ṣe ń bá àwọn obìnrin wa sọ̀rọ̀ ká máa bá àwọn ọkùnrin náà sọ̀rọ̀ mọ́ iṣẹ́ yẹn èmi máa support n tó sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ yẹn wà lọ́wọ́ àwọn òbí òbí mi obìnrin nìkan ló ń tọ́ nínú ọmọ òótọ́ ọkùnrin tó bá fẹ́ correct obìnrin wọ́n yí ọkọ ló ń lọ ṣe báyìí ṣe báyìí á wá fi ọkùnrin yẹn sílẹ̀ ní orí ọpọlọ ọpọlọ orí àwọn ọmọkùnrin wa kéékèèké wọ́n á ti máa ní lọ́pọlọ pé ìyàwó tó ń bọ̀ kó wá tọ́jú mi kó wá ṣe gbogbo ẹ̀ ni. Hmm, hmm, hmm. torí a ní àwọn ọkùnrin kan tó ṣe ń pé kódà wọn ò lè ran ìyàwó lọ́wọ́ láti gbé ọmọ lásán dání báyìí pé ọmọ ọmọ tó ń bí nínú ara wọn kan tiẹ̀ gbé pé òkè ìwọ ló máa ṣe ní tó kù pé kí n máa bẹ pẹ̀sẹ̀ fọ́mọ èmi ti rọ́kùnrin tó ní ah, ọmọ yìí kéré tó ń bá gbé dání òun lè fún pa ó ti kéré jù lọ́wọ́ òun. kí ló ń ṣe láti kékeré tí ò gbọ́ wọn jú. kò yé mi iṣẹ́ yẹn wà lọ́wọ́ àwọn òbí àṣà wa ó ti kó bá wa ní àwọn apá abí kan tó ṣe ń pé <clears throat> wọ́n máa máa kọ́ obìnrin lọ́nà tó fi máa tẹríba ńlé ọkọ tó fi máa tọ́jú ọkọ tó fi máa fi gbogbo nǹkan tẹ́ ọkọ lọ́rùn ṣùgbọ́n àkọ́ àwọn ọmọkùnrin wa kò ṣe máa tẹ́ àwọn obìnrin lọ́rùn hmm. ibi tí àṣà wa ti rọrùn. níbi ọ̀rọ̀ àṣà yìí máa mú un lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ bàbá mi kan tá a bá padà dé ẹjẹ́ àdókè lọ́ọ̀nà káfíjó ká fi la kinní hàn láàrin ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú. wọ́n ní bá agúnyán nú ewé tá a ṣe bẹ̀ báyìí sínú èpo ẹ̀pà ẹni tó bá máa yó wọ́n ló máa yó o àwọn tó sì máa pariwo oh god àwọn náà wà lórí ìlà ń bẹ̀ èmi ò mọ ìhà tí gbogbo ilé ìtàn sọ láti ẹ̀kan mi ìmọ̀ ìhà tó kọ sẹ́yìn o ẹ̀yin náà lè ní tiyín tẹ́ ẹ fẹ́ sọ fún wa ẹ dákun o bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ lè gbọ̀nà orí ayélujára pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ Orísun TV ẹ máa tẹ̀ síbẹ̀ pé bó ṣe rí lọ́dọ̀ tí ń rèé o tó bá yẹ jẹ́ pé ẹ̀yin náà rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ń bẹ̀ ẹ dákun ẹ bá kọ́ bẹ̀ àwọn ò sọ ìtàn ẹnikẹ́ni o hmm. gbogbo eléyìí tá à ń sọ látàárọ̀ à dárúkọ ẹnìkan o ó mọ wá jọ tìyín ẹ dákun ẹ má fi ṣèbínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tán bá nà ní pọ̀pá báyìí ni hmm. ẹni bá ti tábà ẹjẹ́ ó lọ túnbẹ̀ ṣe hmm. ká tó lọ lẹ́ẹ̀kan jọmọ̀ pé mò ń sọ pé mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ bàbá mi kan ah, ó kù díẹ̀ kí n dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan <laughs> ṣe rí bàbá yìí ní ṣọ́ọ̀bù tiwa bàbá yìí mọ̀ lówó o òun ló máa dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó máa jókòó sí ṣọ́ọ̀bù mọ́mì mi tó máa ní ẹ fún mi ní kinní kan ẹ fún mi ní kinní kan a wá jókòó a máa ṣe fàájì bó ṣe ń ṣe fàájì ẹ̀ lọ yẹn àwọn ọmọ adé láti skul wọ́n ṣe ń dé ẹ káàbọ̀ ọkùnrin ló tún wá bíjọ a ní káwọn ọmọ wọn ọkùnrin kan jókòó báyìí kan máa ṣeré ó dìgbà tí ìyá wọn bá dé ìyá tó jẹ́ sẹkítẹ́rì àti bàbá ìyá dẹ̀ tún máa sọ wípé dádì mi kò kọ́ mi wípé kí n máa drone kitchen ní ọkùnrin ò ń drone kitchen obìnrin máa hmm. drone kitchen hmm. nígbà ìyàwó wa fi ilẹ̀ ó wá kù àtàwọn ọmọ tí ò mọ dáadáa hmm. ó kó wọn àtàwọn ọmọ tí ò mọ dáadáa ẹ sà bàbá tí mò ń sọ yìí títí tí mi ò fi rí bàbá yẹn mọ́ iye obìnrin tó ti wọlé jáde wọlé jáde wọlé jáde láti tó bí two billion. billion kò sẹ́ni tó máa lè gba nǹkan tó ń ṣe yẹn ó tún wá kó ọkùnrin àwọn ọkùnrin yẹn náà díẹ̀ díẹ̀ wọ́n ti máa mú nínú ìwà bàbá wọn àánú ah, àwọn ọmọbìnrin tó dẹ̀ máa fáwọn ọmọkùnrin yẹn tó wá ń ṣe. àwọn yẹn náà àwọn yẹn náà tún ti kò sí. Hmm. àwọn ìdílé kan dẹ̀ ń tọ́jú àwọn obìnrin kan tí wọ́n kọ́ wọn lọ́wọ́ pé ẹ̀yin náà wá lọ mọ́kọ wálé o ẹ̀ tún mú hmm. fine boy wálé hmm. fine boy tí ò lè dá lé túnṣe tí ò lè dáná ah. mo máa ń sọ kinní kan ó máa ń dàbí ìsọkúsọ àbí o fẹ́ wọnú ìgbéyàwó ìfẹ́ lásán ò tó èèyàn gbọ́dọ̀ mú ìfẹ́ díẹ̀ ìfẹ́ yẹn máa ní pàṣẹ́ntéèjì tiẹ̀ ní kò lè kó gbogbo ẹ̀ tán ìwà máa wà ń bẹ̀ ẹ̀sìn náà wà ń bẹ̀ àṣà wà ń bẹ̀ èèwọ̀ ìdílé ńkọ́ ìyẹn náà ti wà hmm, hmm. bẹ́ẹ̀ ni èèwọ̀ ìdílé ìyẹn náà ìkan tún ni nítorí pé tá a bá ní ká wò dáadáa bá ní ká wo àṣà yẹn ká wò ká jẹmọ́ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ìgbéyàwó kò sí bí a ṣe ní rí èèwọ̀ báyìí là ń ṣe ní wa èèwọ̀ ibòmíì ni Yorùbá pè kò sí bí a ṣe ní rí àwọn nǹkan tí báwo ni òbí tiẹ̀ ṣe kọ́ wa báwo lòbí ti ìyẹn ṣe kọ́ kó má lọ di pé ẹ̀kọ́ tí wọ́n fún ìwọ ó lòdì sí ẹ̀kọ́ tí wọ́n fún obìnrin hmm. kò yé nígbà tá a bá ń sọ̀rọ̀ pé ẹ̀kọ́ àwọn ọmọ yín kan lè rí ilé ọkọ gbé ẹjọ́ àwọn ọkùnrin náà kọ́. ẹ̀yin náà ẹ kọ́ àwọn ọmọ yín ọkùnrin kí wọ́n lè rí lé dálẹ̀ fóbìnrin hmm. torọ́kùnrin mi ẹ̀wọ̀n ló ń gbé kì í ṣe lé bẹ́ẹ̀ ni ẹ ẹ mo sọ sẹ́wàá lù mí ẹ̀wọ̀n lẹ́lòmíì dálẹ̀ kì í ṣe lé ló kọ́ hmm. torí ọkùnrin tó bá tó bá tó gbalé tó ṣe lọ́ṣọ̀ọ́ tó fáìn tó ṣe dáadáa àmọ́ tóbìnrin bá ti wọlé báyìí bíi lílù bíi wíwọ́ ìyẹn lọ́tọ̀ hmm. àmọ́ gómìnrin wà wọlé wọ́yọ́ pé tó bá ti dé báyìí èló ni sára rẹ̀ èló ni sára rẹ̀ àwọn ọkọ mi wà lóyọ pé àkáǹtì wọn ni sálárì ìyàwó bọ́ sí èmi ò sọ pé burú o bẹ́ẹ̀ bá ti jọ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe nìyẹn hmm. àmọ́ ẹ kí ìsà ẹ má bínú sá ẹ má bínú lórí <laughs> wọn kọ́ ọ̀rọ̀ mi ò pẹ́ bí inú bọ̀ mo ní ìbí ni o nígbà tẹ́ bá gba sálárì madam kílẹ̀ fi ń ṣe ẹ ẹ sọ pé. ìbéèrè tèmi tiẹ̀ ni pé sálárì tiwọn ṣé ó ń bọ́ sọ́wọ́ bàdámù náà. ọkọ lolúwo rí àyè. ṣe ń gbẹ́ ṣe ń gbẹ́ ìkà ò ní fẹ́ ká ṣe tiẹ̀ bẹ́ẹ̀ eh. ẹ lè gba sálárì madam ṣùgbọ́n sálárì tí kò lè bọ́ sọ́wọ́ madam èmi máa ń sọ kinní kan ó ní ó ní èèyàn kan tó yẹ pé ó súnmọ́ wa tó jẹ́ pé ọ̀wù ọ̀wù máa ń ṣẹlẹ̀ ní inú ìgbéyàwó wọn mo dẹ̀ wo sàkún pé àkí ló lè máa fa obìnrin máa ní ẹ kò ń fún mi lówó ẹ owó tó fún mi ó kéré mo wá wò ó pé àwa mọ̀ dáadáa pé ọkùnrin yẹn kò ń ṣe pé bóyá owó yẹn pọ̀ bẹ́ẹ̀ yẹn tí ò fẹ́ fún obìnrin àmọ́ kò kí ń nà tán fún ọ ìyàwó. Hmm. irú àwọn wàhálà yẹn ibi tó ti máa ń bẹ̀rẹ̀ rèé hmm. sórí ọkùnrin tó bá jẹ́ pé gbà tó ti ń kùn sóbìnrin létí ń ta hmm. kò lè nà tán pé bó ṣe wà rèé o bó ṣe wà rèé o irú ọwọ́ yìí ni mo wà o. irú wọn ló jẹ́ pé ìgbà tí ṣéǹjì díẹ̀ bá wà lọ wọn ni máa ń bóbìnrin ṣeré kínní kan náà tún wá wà ẹ má bínú pé máa tú àṣírí àwọn ọkùnrin bíbá yẹn sorry ẹ má bínú torí bọ́ ìgbà tọkùnrin bá bẹ̀rẹ̀ sí ní tòsí obìnrin ṣéǹjì hmm. máa ń wà hmm. ìgbà tóbìnrin bá sọ yes yes i do ṣéǹjì máa ń wà hmm. ẹ máa ra gbá ẹ máa ra wo ẹ lọ sí barbish ẹ lọ sí sinimá ẹ soríṣiríṣi ẹ máa ra gift lójoojúmọ́ kárí pẹ́ dánsá nígbà tó bá dojú agbami gan gan gan baby data mi ti tán mi kan understand bó ṣe ń ṣe mí ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó bá tún wá ríṣẹ́ gan ká sọ pé kò níṣẹ́ tẹ́lẹ̀. Mm tó bá tún wá níṣẹ́ èlò sálárì yín ó lè ní sixty two billion. Hmm. àyẹ̀wò ní mọ̀ báwo ló ṣe fẹ́ nà tán fóbìnrin ẹ mọ̀ pé bí èèyàn bá ti parọ́ ẹyọ kan a nílò bíi mẹ́wàá tó máa fi bò mọ́lẹ̀ hmm. ara àwọn wàhálà tọkùnrin máa ń hmm. dìlera wọn lórí nìyẹn wọ́n wá lóbìnrin ọ̀hún ti láìkí owó jù ìgbà tí wọ́n fowó tán tó fowó gbé wọlé ó wá wọlé tán ó wá fẹ́ máa sọ ẹ skis kò lè wẹ́ẹ̀k. akínyẹmí ah, dàpọ̀ wẹ̀jú àwọn dàpọ̀ wẹ̀jú ṣẹ́ẹ̀rí èmi máa sọ kínní lórí afẹ́fẹ́ kò ń ṣe pé torí pé mo fẹ́ sọ pé láti fi bùgá àbí láti fi tú àṣírí ara mi àbí láti fi ṣe nǹkan kan irọ́ mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ni èèyàn méjì mẹ́ta tó bá ṣe láǹfààní inú mi máa dùn láti ìgbà tí ọkọ mi máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń ṣe nígbà kátiẹ̀ tó sọ pé a fẹ́ra wa sílé a kàn ti jọjọ́ rẹ̀ ń gbà ẹ̀ mo ní àǹfààní láti mọ ìgbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ mo dẹ̀ ní àǹfààní láti mọ iye tó fi bẹ̀rẹ̀ ó náà tọ́ fún mi pé ayé báyìí náà sọ pé àwọn fẹ́ san ibi iṣẹ́ tí mò ń lọ yẹn òun ẹ wàá mánéèjì ẹ̀ náà ni wàá máa tì í àti ẹ̀ tí wàá mọ́jọ́ gbéyàwó àbí kíní ká ṣe ń sọ ah, bóyá máa fẹ́ ra àtòrí ọ̀rẹ́ lásán là ń ṣe ń gbà yẹn ẹ̀bọ̀ ó máa ń nà tán ó jẹ́ nǹkan tó kó máa ń open up fún mi èmi náà máa open up fún pé ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi nú jẹ́ ń sọ jálẹ̀jálẹ̀ fún mo mọ nígbà tí owó yẹn gbé pẹ́ẹ́lí sí ó sọ fún mi ó wá bọ́ sígbà tí ọ̀rọ̀ ti wá wọra tá a ṣègbéyàwó ní lọ́wọ́lọ́wọ́ ta bí ọmọ àkọ́bí bá ṣe bí ọmọ àkọ́bí báyìí ó gba promotion double promotion parapara owó yẹn lọ sókè gbúrú mo mọ̀ nígbà ó tún sọ fún mi oye báyìí ni ó fi promotion yẹn lẹ́tà yẹn hàn mí ó mọ̀ èmi ni mo máa ń pín sálárì ẹ̀ ó wá di ó wá jẹ́ pé mi ì lè béèrè kọjá nǹkan tí agbára sálárì ẹ̀ gbé àbí tí mo máa béèrè pé ẹ jẹ́ fi yẹ́rìngì lásán ṣe example èmi fúnra mi ni máa ṣe list pé ṣé a máa lè afford yẹ́rìngì hmm. lóṣù yìí torí wípé torí pé ó náà tán fún mi kíní yẹn wá ó help wa gan tó jẹ́ pé tí bóyá wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀ àbí bóyá ìjà a máa ń jà ó ah èmi tí mo bàjẹ́ burúkú mo lè gúnyàn eh, eh, eh, ah mo máa ń gúnyàn gan ah tí ìwúkọ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ máa máa rántí àwọn nǹkan tó ṣe tí mo mọ̀ pọkùnrin mi níta ò kì í ṣe fúnyàwó wọn hmm. màá máa rántí pé ah, ọ̀gbẹ́ni anna bẹ́rẹ̀ sọ̀rọ̀ yẹ kó rí pé báwo fi rẹ̀ bọ́ sọ. ó máa ń jẹ́ kí n lè rò kí n lè pe pa àrò inú mi àti ẹ̀dọ̀ inú mi màá wá pè wọ́n pọ̀ pé ẹ jókòó ẹ yín sọ̀rọ̀ Efraim brain Efraim brain o Efraim brain o so oh, ìyẹn oh, ẹ̀yin ọmọ ẹ̀yin òbí ẹ jẹ́ ká tún máa ká máa ran àwọn ọmọ wa lọ́wọ́ láti lè máa tọ́ wọn láti bẹ̀rẹ̀ pé kéèyàn máa nà tán èèyàn gbọ́dọ̀ máa nà tán ọmọ mi ìgan ò kì í nà tán fòbí ẹ̀ àwọn òbí òde kì í wọn kì í kà á sí àwọn pé wọ́n ìwọ́n lólówó ẹ̀jẹ̀ ìwọ́n ló ní kí ní ẹ̀jọ̀ rárá hmm. a gbọ́dọ̀ máa train àwọn ọmọ yẹn láti lẹ́yìn ọmọ tẹ̀ ń wojúmọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa gbọ́ ohun tí mò ń sọ ẹ má máa fi nǹkan pamọ́ fáwọn òbí yín bí ẹ bá ṣe ń ṣe ó máa mọ́ yín lára dìgbà tẹ́ ẹ bá máa níyàwó àbí tẹ́ ẹ bá máa ní ọkọ ó máa mọ́ òun náà ló mú mi lára láti tó yẹ pé kò sí owó tí mo lè ní ọkọ mi máa mọ̀ bí ẹ bá wá fún mi ní owó mi ilé gbowó tí ò lẹ́tọ̀ọ́ ń gbà tí n bá gbà kò sí màá padà jẹ́wọ́ ara mi owó báyìí ó máa ó mọ iye tó wà lákàntì mi at a point in time tójú ẹni owó bá wọlé tó bá yẹ láti ibi tí ò ti da èmi gan wọn ní ọ̀sẹ̀ bí mi da kí n gbà torí màá jẹ́wọ́ ibi tó wọ́n ti wá àlàyé gbọ́dọ̀ jáde ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n fi máa máa wà bí sọ lóyìnbó téèyàn máa gbọ́ transparent. Hmm transparency. Hmm, tó máa fi wà transparent. ẹ jẹ́ àfibẹ̀ ilẹ̀ torí bàbá ní ká máa sọ lọ àwa lè máa sọ dọ̀là bàbá hmm, ah. ní a máa ṣàlàyé àwa lè máa ṣàlàyé di next year hmm. àmọ́ ẹ̀yin ẹ dákun o bó bá ti kù yìí tó kù wá ẹ jókòó kẹ́ ẹ tún àwọn ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tún gbọ́ fúnra yín bó bá ṣeé ṣe ẹ padà sórí ayélujára sẹ́ mm. ẹ lọ tún gbogbo ẹ̀ wò lórí ayélujára mm. kẹ́ ẹ wá bira yín léèrè pé hmm, ṣé mo ti ṣetán gangan láti gbọ́kọ láti tẹ̀lọ́kọ lọ mm. àbí láti gbéyàwó sílé torí ìfẹ́ nìkan kò tó ṣe kinní tó wà nílẹ̀ yìí o kódà owó nìkan gan kò ṣeé ṣe nǹkan tó wà nílẹ̀ yìí a gbọ́dọ̀ pé number six seven eight tó fi dórí one million mm. ẹ já kó gbogbo ẹ̀ papọ̀ mm. ká máa lò ó. a ti ṣe tòní náà ká palẹ̀ mọ́ ká máa lọ tó bá tún dọ̀la àátún pàdé ara wa láyọ̀ àtàlàáfíà o ojúmọ́ ire òun lè tò ẹ dákun bẹ́ẹ̀ bá wa ń wá mi káàkiri tẹ́ ẹ̀ rí mi ẹ ṣáà tẹ sórí ayélujára yín i am abdulwala àmọ́ mi ò láìkí wàhálà ó ti yé nígbà wọn mm. ẹ lè wá mi kẹ́ ẹ rí mi o akínyẹmí ọmọ jọ́sìn ló ń dágbére fún yín pé o á tún máa pàdé bó bá dọ̀la. Anna Adéníkẹ́ Babátúndé Honey Fingers lóun ló ń dágbére fún yín pé káfíńre pàdé o.